àwẹ̀ rọmọdánà ọ̀ranyàn ni àwẹ̀ ni o ẹ jẹ́ ká rọ̀jú ká gbàwẹ̀ bó ti yẹ ẹ jẹ́ àrọ́jú ká gbàwẹ̀ náà bó ti yẹ hmm, wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ àwẹ̀ wa ń tẹ̀síwájú náà ni o ń lọ náà nu o ń tan lọ náà nu láìpẹ́ láì wa ń bákan náà àdúpẹ́ fún wa eléyìí mo fi kí wa láàárọ̀ sórí ètò rọmọdọ́nù kẹrin láti iléeṣẹ́ alábàárìkà iléeṣẹ́ orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n ń wò wá káàkiri jákèjádò gbogbo ayé pátá ni wọ́n ti ń wo orísun tínú wá sì máa dùn wípé à ń gbúrò pé wọ́n ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé láti kó Togo ní o láti kó defoa ní o láti lomé ní o láti everywhere gbogbo bẹ̀ la ní fáǹsì sí láwọn olólùfẹ́ wa tí wọ́n máa ń lù wá lọ́gọ ẹnu pé à ń gbádùn iléeṣẹ́ yín ọlọ́run dákun sábà ṣe dára fẹ́nìkọ̀ọ̀kan yín náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà lọ kalẹ̀ sórí ètò yín láàárọ̀ yìí tá a pè ní Ramadan Kareem hmm, ẹ ti mọ̀ bá àti máa ń ṣètò wa náà wípé lórí ètò yìí lábala lábala náà la ní àtúnwá láwọn lẹ́kṣọ̀ àwọn wáàsí tí àwọn àfa ńláńlá tí wọ́n dáńtọ́ tí wọ́n gbé wá fún wa pé ká máa bá wọn nà sáfẹ́fẹ́ bí wọn bá ṣe wáàsí ń kọ̀rọ̀ yàrá rẹ̀ tó bá gbé wá sọ́dọ̀ wa ó fẹ́ ká yóò gbọ́n tóun wí ni gbogbo ayé pátá ni ó gbọ́ ọ gbogbo ayé pátá ni ó gbogbo ayé lọ wà ní fáǹsì sí ìwọ náà dìlú máa kánu eh, yíyan jẹ́ tají fún gbogbo ẹ̀yàn àfáà tẹ́yìn náà ní tẹ̀síìrì yín tẹ̀sí mọ̀rọ̀ sọ tẹ̀ dáńtọ́ tẹ̀ tún mọ wáàsí ṣe ẹ̀ tún mọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ wá ń ṣe nínú agboolé yín àǹfààní yìí ní déta ẹ wá fún wa lórí sùn yín náà bá a bá ti báyìí gbogbo èèyàn bíi gẹ́gẹ́ bá tí mo wá ń ṣe á lọ sí òkè lọ́hùn nísìnyí á kọ́kọ́ lọ wo eré orí ìtàgé wa gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ojoojúmọ́ tá a máa fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ tá a pè ní ẹ̀kọ́ Ramadan á wo ẹ̀kọ́ Ramadan bàbá wa wò tán á wà darí sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa Sohibul Qur'an alálò Qur'ani nílùú Ìlọrin bàbá Muhammad Awwal bàbá aláwìyé alásọyé alápèdásaka ọ̀rọ̀ bàbá dáadáa bàbá onímọ̀ rẹpẹtẹ ọlọ́run musa wàlá láìla ìlàlá ọlọ́mọkùnrin ẹ̀mí ọ̀làlá ilaha illallah á lọ sókè lọ́wọ́ nísìnyí á kọ́kọ́ lọ wo dírámà tá a bá kúrò ńbẹ̀ á darí sílùú lọ́rin ẹ ṣeun ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ gbádùn gbogbo àwọn ẹ̀kọ́ tí bàbá kọ́ wa láàárọ̀ yìí àti tá a rí kọ́ nínú ẹ̀kọ́ Ramadan àti tí bàbá náà sọ fún wa bàbá alálùkùránì ọlọ́run jù sí gbogbo aláǹfààní fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pe bàbá tó fẹ́ pe tó fẹ́ jẹ́ pé ẹ tètè rí nọ́mbà wọn mú nígbà tí wọ́n fi hàn yín lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín lẹ́ẹ̀kan ẹ má dààmú àlàáfíà ara yín jìnnà ẹ mú bẹ́ẹ̀ rò ń kó fún yín zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one náà ni nọ́mbà tẹ́ pé àfọ àwọn alálùkọ̀rọ̀ á ní sí bóyá ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ́ wọn lọ lè ké wọn ni àbẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ ìjọ wọn àbí ẹ fẹ́ kún wa bá yín bẹ̀ lọ́hùn pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà bàbá wa ńlẹ̀ fún yín Ọlọ́run ọgbọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wàlá la hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. ní báyìí kúmọ́ hmm àwọn ìjọ wa muslim community ìfakọ̀jayé muslim community àwọn náà gbé lecture wọn wá káwọn tó débí àfáwọn abdulhamid sórin ọlá àwọn náà ti gbé lecture wọn débí ṣùgbọ́n bá ti tó nìyí ọ̀dọ̀ àfáwọn abdulhamid sórin ọlá ńbẹ̀ lákọ̀ọ́kọ́ lọ lecture wọn lákọ̀ọ́lọ́ gbọ́ bàbá wa sheikh abdulhamid sórin ọlá àdúrà ń gbà àwọn alákọ̀ọ́kọ́ lọ gbọ́ lecture wọn tá a darí láti bẹ̀ẹ́ tá a mumi sí yìí tán a wà lọ sọ́dọ̀ àwọn Islam fakọjá yìí Muslim community náà láti gbọ́n táwọn náà fẹ́ bá wa sọ bisimilah ẹja lọ gbọ́ bàbá wa sọ́ni ọ̀la náà bisimilah. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem olùpẹ́ yìí náà gbọ́ gbogbo lecture tí wọ́n bàbá wa Sheikh Abdulhamid sọ́ni ọ̀la hmm, àdúrà ń gbà tí wọ́n bá wa sọ ọ́ tó ọlọ́njú sọ aláǹfààní sẹ́ni pé ìmọ̀ ni bàbá yìí ń tú kalẹ̀ fún wa yìí àwọn àgbọ́yé àwọn tẹ́lẹ̀mí ọ̀gbọ́rí pẹ́sìn research ni ah bàbá náà dákẹ́ research ń ṣẹ́jú kan lọ́sàn-án lóru bẹ́ẹ̀ bí ọdọ ìdọ́dọ̀ wọn bẹ́ẹ̀ tí bá tí wọ́n bá ń parí tíra yìí ni wọ́n máa parí tíra yìí tí wọ́n bá ti ka ìwé eléyìí tán wọ́n á tún mú ìwé eléyìí wọ́n bá níbi research ń bẹ ń lù kan bàbá yìí ó tún wúwo ọkọ̀ á tún lọ á lọ síbẹ̀ á lọ gbá research yẹn ah ẹ̀rí kí wọ́n ń sún gbogbo ìgbà ìmọ̀ yìí pọ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ̀mí gígùn ọlọ́run bá wa jogún ẹ̀ fún yín ọlá nàbí illallah torí bí irun yín bá pọ̀ ní ẹ̀sìn ah ìyá tán lára àwọn àfáànù ọlọ́run dákun musa wàlá láàyè láàyè lọ́nba àdúró tì í bá wa pẹ̀lú yìí ẹ̀ ní ẹ̀ ní màpadà sí ibú láíláí ọlá aláhàwọlá wàlá quwwata illa billahi aliyil asim. ní báyìí a tún wá kàn sáwọn muslim community ìfakọ̀jayé muslim community ọ̀dọ̀ wọn là á kalẹ̀ sí báyìí láti lọ gbọ́ láti lọ wo lecture wọn táwọn náà ní fún wa láàárọ̀ yìí ìkànnà mísọ̀nà àwọn náà wọ́n ti ti dé <laughs> láti bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí bismillah ẹ káàbọ̀ padà sórí ètò iye tó wa Ramadan Kareem ètò alábàárìkà tí ẹ ń gbádùn láti lè ṣe Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé àdúpẹ́ pọ̀lọ́ ogun àwọn àfáà wa tí wọ́n ti bá wa sọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ ibẹ̀ láti lè bá wa Sheikh Muhammad Awal, Alalo Qur'ani láti lù lọ́rin akẹ́ àfáà wa Sheikh Abdulhamid sórin ọlá àdúrà ń gbà ọlọmọsọba àgbọ̀dọ̀ ayin àti káwọn mísọ̀nà wa láti Ìfàkọ̀jà yìí náà tí wọ́n tún bá wa sọ̀rọ̀ náà àwọn ìmáàmù wa tí wọ́n sọ bá ìfàkọ̀jà muslim community náà ọlọ́run níjọ́ bàjẹ́ kò níjọ́ dàrú àti bàbá wa president general fún ìfàkọ̀jà muslim community alhaji wa abdullateef sumanu ọlọ́run bá dúpẹ́ fún yín o àfitì kí executive chairman ìfàkọ̀jà yìí local government bàbá wa prince othman amzat ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run bá wà pẹ̀lú yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run à ń retí ìkúnlọ́wọ́ tí yín náà lórí ètò wa ramadan kareem prince à ń retí ìkúnlọ́wọ́ yín torí pé àdúgbò yín la wà <laughs> vicinity yìí la wà ẹ ó yẹ ká máa jàǹfààní yẹn rẹpẹtẹ lórí líle ṣe wa lórí sùn bí pàtàkì jùlọ Ramadan ọlọ́run dákun musa bá wa gbàdúrà yín ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilọ́lá ẹ rí báyìí gẹ́gẹ́ bí abala tó kẹ́yìn lórí ètò yìí gẹ́gẹ́ bí ètò wa ká máa ń ṣe abala yìí láti máa ń béèrè béèrè abala yìí náà láti máa ń fáwọn tó bá gbà béèrè wa lẹ́bùn wọn gẹ́gẹ́ bí ìbéèrè tá a béèrè kọjá a ní pé èèyàn mẹ́ta la máa mú tún gba ìbéèrè náà àwọn tó ìbéèrè yẹn pọ̀ torí ìbéèrè yẹn rọ̀ ọ̀rọ̀ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gan èmi náà mà pọ̀ ọ̀rọ̀ eh, ìbéèrè tọrọ ni ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn jẹ̀bùn náà ni àti wàá méèyàn mẹ́ta wọ́n gba ìbéèrè náà àméèyàn méjì láti Èkó kẹ́ ẹ lè bá a rí wọn a sì méèyàn kan láti Kaduna pẹ̀lú ògùn Ọlọ́run ṣáàlà ọ possible kẹ́ kẹ́ á ṣètò kẹ́ ẹ rojú ẹni yẹn náà pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run tí ìgbàláyè bá wà fún wa bẹ́ẹ̀ á ṣètò bẹ́ẹ̀ tẹ́ ẹ Kaduna táwọn náà gba owó lórí ètò yìí wa Dr. Ahmed Salahudeen wọ́n ní ká máa owó àwa wò pé àwọn tọ́nà wọn bá jìn bẹ́yẹn tí wọ́n lè wá láti wá gba ẹ̀bùn wọn kákúfẹ́ kan máa fowó yẹn ránṣẹ́ sí wọn wọ́n á rí nǹkan fi ṣe kọ́dà bó ṣe kọ́ àtàkàrà náà bá fi rà àbí five thousand naira kọ́dà ọ̀rà sọ ọdún aláì ọ̀rà sọ ọdún <laughs> kọ́dà musa bá wa bàbá wa professor ah, ahmed bin salahudeen ọlọ́mọba san wọn lẹ́sàn-án rí ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n láláìlá ilọ́lá. ní báyìí nínú àwọn tó wá gba ìbéèrè wa náà dáadáa a lè sọ fún wa ẹni tó bá fẹ́ dáhùn ìbéèrè ẹ forúkọ yín sí i ìlú tẹ́ ti ń pè wá tẹ́ ti ń dáhùn béèrè ẹ fi sí i ẹlòmíì dáhùn kò sókọ kò sí ìlú mbẹ kí o ọgbà lóòótọ́ o àmọ́ no no no no no àní no no no láàlàlàlà àní lọbẹ àní lọbẹ àmì ẹni tó bá dárúkọ rẹ̀ tó sì sọlú tó ti ìlú ẹni bẹ́ẹ̀ láàpẹ kọlọ mọ sábà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan yín lánàá bí lọ́dọ̀ Ọlọ́run àti wàá lálejò nínú ilé ń bí wọn wá dé láti wá gba ẹ̀bùn wọn àwọn náà ni àfàwà alhaji adeleke abdulrahman láti abúlé ọjà nílùú èkó ń salamu alaikum wa rahmatullahi wa barakatu. a ah, baba a kì í ẹ ṣeun ẹ kú dìde ọlọ́run bá ń gbàdúrà yín. nígbà tí ti wá ní two thousand and twenty. two thousand and twenty. allah akbar. <laughs> ẹ rí i pé èmi náà mo rójú ìrí alhamdulilayi eh, adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo rí i pé ẹ wà nínú àwọn tí ó jẹ́ olólùfẹ́ orísun púpọ̀ tẹ́lẹ̀ ṣàìmọ́ wo orísun ní gbogbo ìgbà ọlọ́run bá wa dúpẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ah. ẹ dàpọ̀ ó ti ẹ̀tọ́ ọdún mélòó tẹ́ ti ń wo orísun tẹ́ ti ń jẹ́ ẹni tí ń tẹ̀lé wa lórísun. Ah, ó ti pẹ́ o. ó ti pẹ́. ó ti pẹ́ o ti. Allahu Akbar. kódà eh, di pé èmi àtàwọn ìyàwó mi a máa ń ṣe fàǹfà lórí tẹlifíṣàn àwọn fẹ́ wo program mi mo lọ download startime sórí fóònù mi orí fóònù mi mo ti ń gbogbo programu yín. <laughs> kọ́ bàbá àdì wàhálà lólé bẹ́ẹ̀ máa mú tẹlifíṣàn ìlú òkú fóònù mi lárí. <laughs> ọlọ́wọ́ fẹ́ràn yìí ọlọ́ọ̀dẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́ bá mm. ọlọ́ọ̀dẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́. náà ẹja bẹ̀rẹ̀ báyìí àwọn tó ní ká fún yín ní ẹ̀bùn láti lè ṣe standard insurance consultant limited lábẹ́ àkóso bàbá wa president ahmed bin salahudeen ìtẹ́ ìkírun yìí wọ́n ní ká fún yín kẹ́ máa fi kírun tẹ́ máa fi ṣàdúrà fún iléeṣẹ́ àwọn iléeṣẹ́ náà wàràfà náà hu makana aliyan kọlọ́mọjọ wálẹ̀ láéláé. àkúmọ́ láti iléeṣẹ́ standard insurance náà tẹ́rí tíṣẹ̀ tẹ́ ń wò lọ́wọ́ mi ẹ ti rí wọn ti kọ́ kan sí pẹ̀lú face cap yìí bàbá ní wọn ní ká fún yín standard insurance consultant limited àwọn náà ní ká fún yín. ìyá wa alhaja wa Khadijatu Kubura Suola láti lu Amẹ́ríkà làwọn ti kó aṣọ ránṣẹ́ sí wa. Eh, aṣọ àǹkárá ni àwọn aṣọ àǹkárá náà ọ̀nàrà tán bàjẹ́ ọ̀nàrà tán bàjẹ́ yéè ọ̀pá mẹ́fà ni tí wọ́n lábùlà ọ̀pá mẹ́fà ni tó dá sásásá òun ni wọ́n ní afun yín wọ́n ní àwọn máa fi ṣàdúrà wọ́n ní kẹ́kẹ́ máa bá wọn fi ṣàdúrà fáwọn òbí tó bí àwọn kọ́lọ̀mbá wa foríjì wọn kọ́kẹ́ wọn alhaji wa Abdul Yekini Ìṣọ̀lá Bishiriyu ìyá wa alhaji wa Sherifat Abike Agbaje àtàlájà wa sikirat onfon àti alhaji wa abdulrauf taiwo sọọlá tó jẹ́ bàbá ọkọ wọn wọ́n ní kọlọm bá wọn mú ládẹ kọlọm bá wọn mú bá wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọwọn làlá hawla wàlá quwwata illa billah àjà wa sherifat àwọn náà ní ká máa gbogbo àwọn tó bá ti wá ká máa fún wọn ní kinní wọ́n máa fi wọ́n fi ń kọ́ mọ́tò wọ́n fi ń kọ́ ilé sọrí ó kọ Ọlọ́run ni Allahu mbẹlẹgbẹ kan Muhammadu mbẹlẹgbẹ kan Ọlọ́run mọsàfi alibarika sí ọlá nàbì lọ́dọ̀ ọlọwọn làlá hawla wàlá quwwata illa billah lágbára ọlọ́run kẹ́ tó wá lọ ẹ̀ tún gba two thousand naira tẹ́ fi wọ mọ́tò padà sílé látọ̀dá hajj abdulrasaki abdulrasaki láti lu ghana lọ́hùn ní Kumasi lọ́hùn àwọn náà ní a máa fi ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa Muinat Balógun bọ́lọ̀ mọ́sàbá wa kẹ́yà náà bọ́lọ̀ bá àforíjì wọn ó ṣe kí n sinmi fún wọn. bàbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fún yín lẹ́bùn hmm. ẹ bá wa ṣàdúrà fún wọn àti iléeṣẹ́ Orísun náà. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí iléeṣẹ́ Orísun lórí tí ò bá sí iléeṣẹ́ Orísun ni kò síbi tí gbogbo àwọn eléyìí ó ti máa wá a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe olùmójútó iléeṣẹ́ Orísun Ọlọ́run àbá wa pẹ̀lú wọn iléeṣẹ́ náà Ọlọ́run àbá òní jójó náà wàràfà anáhu makana aliya òkè òkè òkè lọ́wọ́lọ́wọ́ ọmọ ọlọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá ṣe olùgbọ́wọ́ gbogbo àwọn ohun tí wọ́n kó wá síwájú wa mí báyìí Ọlọ́run ọba wà pẹ̀lú wọn o àwọn tí wọ́n fi rántí àwọn òbí wọn tó ti kú wọ Ọlọ́run á bá ṣàforíjì fún wọn á bá ṣàforíjì fún wọn pẹ̀lú ògo Ọlọ́run ọba á bá pa wọ́n pọ̀ kẹ́ kò ní pa pọ̀ jẹ wọ́n níyà gbogbo àwọn bàbá wa Standard Insurance ẹ wàràfàánáhù makana aliya àwọn aláàjì wa Abdulrasaq náà tí wọ́n tún fowó lẹ̀ náà wàràfàánáhù makana aliya Ọlọ́run á bá ṣàánú wọn á bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ kò ní dàrú fún wọn kò ní kò ní burú fún wọn wàlá aláhàwùlà aláàkúwátà àtọ̀rọ̀ fún pìrìsẹ́ńtà wa náà àmọ́ náà ni wọ́n ní tí ìbáṣekán bá nánà lámọ́ náà ni ẹnìkan lè wà ń kọ́ ọ̀rọ̀ kó sì máa dágbọ́ ẹ̀ kó máa dápín fúnra ara rẹ̀ ọlọ́run bá tọ́ wá fún lámọ́ náà kò ní gbà pọ̀ lọ́wọ́ yín gbogbo tọ́nà ti ṣe fún lórí ọlọ́run bá òní jó dìbàjẹ́ wàlá aláhàwùlà aláàkúwátà ilà abilà ilà àríyá subhana to adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kéto tọdún yìí ọmọ ṣe é ṣe báyìí ọlọ́mọṣà bá adúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah apáda sí tọ́sẹ́ wa o gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yìn kámẹ́rà náà àtẹ̀yin tẹ́ wà ní ilé agbára gbogbo ọmọ bọ́ Emmanuel ní Fidelia ní ọ̀gá wa ọ̀nkùsè yìí ní adéríbigbé bọ́lá ní <laughs> bọ́lá ọmọ dáadáa onímbàwá gé gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fi ń Mr Segun mọ̀kẹ́yìn náà ẹ ṣeun gan ẹ kú àdúró tì wá adé àdúpẹ́ <laughs> lọ́wọ́ ẹ̀yin náà púpọ̀ ẹ dákun wíkẹ́ iṣẹ́ yóò ti máa tètè gòkè tí gbogbo fi máa tètè rí wò ọ̀dọ̀wọ́ yín ọlọ́wọ́n bá ń ṣe dáadáa fún yín o ọlọ́wọ́n nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín lẹ̀ wọ́n á darí ọpẹ́ mi sọ́dọ̀ bàbá olórí oko bámbàm bàbá wa Fẹ́mi Adéríbigbé hmm, inú mi máa ń dùn sí bàbá náà púpọ̀ torí pé wọ́n kì í ṣe mùsùlùmí bíi ṣùgbọ́n wọ́n gbà fọlọ́run lára wa púpọ̀ wọ́n dẹ̀ fẹ́ràn Islam púpọ̀ wọ́n dẹ̀ dúró tẹ̀sìn Ọlọ́run lára wa púpọ̀ bí Ramadan bá ti dé báyìí fúnra wọn náà mo máa sá sókè sáré ọwọ́ àdúrà báwo lè tó yín o ẹ tètè bẹ̀rẹ̀ o ẹ ṣe gbá o ẹ ṣà o ẹ ṣe léyìí o ẹni tẹ́ gbogbo ń tẹ́ bá nídìí ẹ ti sọ fún wọn o wọ́n ti provide ẹ̀ fún yín o àìní mọ̀ padà sí ibú ẹ sì ní mọ̀ nira ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run iléeṣẹ́ Orísun náà kò ní bàjẹ́ àti gbogbo ẹ̀ka tó rọ mórísun pátápátá wọ́dà fáná ahó makana aliyan gbogbo ẹ̀ ní ọmọ ga tó inṣàlá tó bá dé lọ́la láti máa pàdé lórí ètò yìí kan náà tá a pè ní Ramadan Kareem fáfáà náà tẹ́ ẹ bá fẹ́ gbé lẹ́kítọ̀ tí yín náà wá ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 08023055086 08023055086 mo wá tó ń fàsìkò yìí náà rọ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá láti ilé ẹ dákun tó lọ lọ́hùn mo bẹ̀ wá lórúkọ Ọlọ́hun ẹ rí i pé nǹkan tí mò ń sọ yìí owó tán bá ní àwọn tó bá wá gbẹ̀bùn ká fún wọn lówó mọ́tò àwọn tí wọ́n bá dáhùn béèrè wa ká sẹ́ndì owó sí wọn nítorí kó lé mi lọ́wọ́ fún nìyẹn ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ ń pè mí ẹ yìí lówó lọ́wọ́ yìí tí ì sínú ẹ ọmọ mi fẹ́ sanwó kínní ọmọ mi fẹ́ sanwó èmi náà ọlọ́run ni mí à ni mí à ń ni gbogbo wa wọn wa gbogbo ẹ̀yin bá kẹ́ tẹ́ jẹ wọ́n lè wa táwa jòkó yìí nítorí ẹ bá ní lágbára ẹ wa gbogbo àwọn tó bá wa bá wa àwa náà lè máa rí nǹkan fi dùn wọ́n wọ́n bá béèrè ààrẹ fún wọn wàláì tàlà ìmọ̀ ẹjẹ́ ìbànújẹ́ fún wa púpọ̀ tí wọ́n béèrè ààrẹ fún wọn tí wọ́n rò pé ó káwọn orí tí wọ́n wá rí so tí wọ́n kí wọ́n á dórí tẹlifíṣàn ní sí pé àwọn ẹ̀dá gbogbo tẹ kó fún mi o mo ti fi ṣe sàrà o tẹ pé àwọn tá a fi ṣe àwọn náà wọ́n máa rò pé ó ṣe máa fi ṣe sàrà àmọ́ ká ṣe bẹ́ẹ̀ ti ní à ṣe ìyẹn ló ní ọkàn tèmi náà fi tù yìí tán bá ní ìnàmá nùtí ìmọ̀kún lè wájú ìlà àṣẹ nítorí ọlọ́run láàánú rí domi kún jẹsà àwọn làásù kódà àfikẹ́ni kò pè wá láti fi dúpẹ́ àfikẹ́ni kò sọ pé òun fẹ́ san wá lẹ́san rẹ̀ ọlọ́run kò san wá lẹ́san wàláhì àbá ìyànjú ẹ̀bẹ̀ ọlọ́run ọdẹ sànú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ìpínlẹ̀ ìfẹ́lẹ́ náà please gbogbo ẹ̀ ń tẹ́ ń pè mí torí fóònù bí ti ń wọlé fún wọn dáhùn ansa bẹ́ẹ̀ náà làwọn mùsáàdà náà ń wọlé ọlọ́run sànú gbogbo wa o ọlọ́run ọdẹ bàṣírí gbogbo wa o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run àmọ́ lọ láàárọ̀ ìpẹ̀lú ògbó ọlọ́run ṣáà lọ tó bá dùn dájú ọ̀la á tún máa pàdé lórí ètò ìpadà máa sàlám kọ́ ìlàlẹ́kọ̀ọ́